وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيد ويوم يواتي أنوالوري إتوافق العبادات أبوي الجوسي والله سبحانه وتعالى gẹ́gẹ́ bí ìsì abáde níjẹ̀ẹ́jọ́ àtàrà ìfọ̀rọ̀ pé àwọn òun náà ní kìtàbù sọlá àlàyé nípa ìrun bá a ti máa kí wọn tó bá wọn dájọ́ tó papọ̀ mọ́ ìrun tó òun náà ní agbìyànjú láti máa ṣàlàyé fúnra wa níbi kìtàbù lè kìtàbù sọlá gbogbo àwọn ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú òun kí ló tún un ṣe kí ló bá a jẹ́ tó àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lábẹ́rẹ́ tí wọ́n mú ní ẹyọ kọ̀ọ̀kan àfáàní wà ìṣẹ́mìlú àlà àkàmsàtà àṣàrọ̀ bàbá yìí ó ní kìtàbù sàláàtì yìí ó ní báàbù tó wà ńbẹ̀ ó jẹ́ bí báàbù mẹ́ẹ̀ẹ́dógún ojú gbọ́nà mẹ́ẹ̀ẹ́dógún ló wà nínú kìtàbù sàláàtì yìí ó jẹ́ pé a máa mú báàbù yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. albáàbù awwal báàbù alákọ̀ọ́kọ́ fi ta'rif as-salati wa fadliha tí yóò sọ̀rọ̀ fún wa nípa kí ni ìtumọ̀ ìrun tààrífù sọ́láàt kí ni definition ìrun wa fadliha àtọ́lá ti ń bẹ fún un wa wujubi salawatil khams àti ìjẹ́ ọ̀ràn yàn àwọn wákàtí márààrún òun náà ni báàbò alákọ̀ọ́kọ́ tí a fẹ́ sọ̀rọ̀ nípa. tààrífùha àlàyé ìfọ́síwẹ́wẹ́ ìrun definition ìrun as lugatan adu'a irun nínú èdè lábáwá tí lábáwá ní asọ́lá ó máa ń túmọ̀ adu'a adu'a kí ó sàdúrà fún yàn gẹ́gẹ́ àárí eléyìí àárí wà kújú eléyìí gan nínú Al-Qur'an ibi tí Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ náà wípé khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha. وصل عليهم إن صلواتك سكن لهم أو إن صلاتك سكن لهم آه الله سبحانه وتعالى سبحانه بفهم من دك مؤمنين kó máa fi ṣe kó máa jẹ àkọ́mọ́ yàrá kó máa jẹ zaka kí o máa kọ dúkìá wọn má ọ wá sọ fún àwọn olùkọ́ wọ̀sọ́lì àlẹ́ yìí kó o ṣàdúrà fún wọn nígbà tó bá ti gba zaka tán tó eléyìí ó túmọ̀ pé ká máa lo gbólóhùn sọ̀láàtì ní wọn túmọ̀ àdúà nínú èdè wàṣàrà àánú àmọ́tàbá wa ní asọ̀láàtì nínú ṣẹ̀ríà islam kí la gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ní ìbáàdà tó ń dáàtò àkùwáàní wà fàáàní màtòsọ ìjọsìn kan ní dáàtò àkùwáàní tó ní àwọn ọ̀rọ̀ kan wà àfààní àtàwọn aṣẹ́ kan màtòsọ láwọn tó ta dá sà ẹ̀ ń kó láwọn ọ̀rọ̀ kan tá a máa ń sọ nú ẹ̀ ó sì láwọn akẹ́kọ̀ọ́ náà táwọn máa ń ṣe nínú ìjọsìn yẹn muftatahatun bitakbir ìjọsìn táwọn ìyẹn táwọn sọ yìí muftatahatun bitakbir a máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú Allahu akbar wa mukhtatamatu bitaslim a sì máa parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum ibi tí ìrun ti máa bẹ̀rẹ̀ òun náà láti rí Allahu akbar takbiratul ihram tàbí gbèrú so yóò ti parí bí gbàtẹ́yìn bá sálámù láàrin takbiratu ihram yìí àti sálámà yìí òun náà ni àwọn àkùwádùn yẹn wà àwọn ọ̀rọ̀ tá a máa sọ jáde lẹ́nu àtàwọn àfọ̀hán àtàwọn iṣẹ́ tá a máa ṣe láàrin méjèèjì ló wà tó jẹ́ pé a gbọ́dọ̀ ṣe nǹkan míì ju àwọn nǹkan yẹn lọ tó jẹ́ pé òun náà la máa ṣàlàyé fúnra wa ní inú kìtáàbù yìí. naam sheikh ni wàyà ti tafsiru ha fi abwaabi taaliya insha allah àlàyé ìfọ́síwẹ́wẹ́ tí wàá là ń pè ní o bọ́ọ̀lù láti kí kí ló tún ṣe kí ló bá a jẹ kí làwọn orúkọ tó wà fún òun náà láwọn sọ nípa nígbàgbé wẹ́wẹ́ nínú àwọn báàbù tí a tún máa kàn lẹ́yìn ilé ìtànkà yìí. na ẹlẹ́kejì òun náà ní fọ́tù ha ọlá ti ń bẹ fún ìrun kí lọ́lá ti ń bẹ fún ìrun. àfààní as-salatu min akadi arkan islam ba'da shahadatayn irun tẹ́ẹ̀rí nínú àwọn òun náà nínú àwọn ìtọ́kápá nínú àwọn orígun mẹ́rẹ̀ orígun márààrún islam arkan islam lẹ́yìn aṣahadatayi lẹ́yìn shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah lẹ́yìn lẹ́yìn lẹ́yìn èyí tó tún kàn tó tún kápá ẹ̀ tó tún wúwo gan òun náà ni ìrun. وقد فرضها الله على نبيه محمد صلى الله عليه وسلم ليلة المعراج فوق سبع سماوات irun tá à ń sọ yìí ọlọ́run bá àlejò ọlá ṣe ní ọ̀ràn yẹn fún anabi sallallahu alayhi wa sallam ní òru ọjọ́ tí Allah subhanahu wa ta'ala mú anabi rìn òru ọmú ọmú ṣe al-mi'raj ọmú rìn lóru ẹ̀ẹ́nì ọmú lọ sí sámà ọba àlejò ó gbé anabi sallallahu alayhi wa sallam rìn òru láti Maka lọ sí Baitul Maqdis ní Jerusalem. láti bẹ̀ ọ wá mú anabi sallallahu alayhi wa lọ sí ẹlẹ́ẹ̀kejì lọ́n so ibẹ̀ yẹn òun náà ti wá fún anabi sallallahu alayhi wa òun náà ti fún anabi ní ìrún táǹkì òun náà ti fún anabi wa òun náà ti fún ní ìrún táǹkì ní wákàtí yìí so àwọn wà lóríṣiríṣi pé òun ló wá pàdé ànábì pé òun ti ní experience pẹ̀lú àwọn àjọ ní síwájú rẹ̀ ipe irun yìí ti pọ̀ ju àádọ́ta ẹ̀yìn wákàtí àádọ́ta ìtàn pé wákàtí márùn-ún nìsín wákàtí àádọ́ta káwọn wá kírun nígbà fifty times ó ní ipa òun níka ànábì ní òun wá ń lọ tó ń bá lọ lè bá Allah subhanahu wa ta'ala tó bá tún bá òun dínkù ànábì tó tún ní ẹ̀ sọmú kó tún dínkù bá àwọn tó ń mọ̀ yìí wọn àwọn àjọ tó ń ti ní experience pẹ̀lú wọn wọn lágídí gan tọ anabi anabi tún padà anabi lóun bẹ òun wá ń padà òun padà débi pé ojú padà wá ń tì òun pàtó wá kú márùn ẹ ọ wá kú wákàtí márùn ẹ wá wákàtí márùn ní tìǹbù làwọn yẹn wá ń ṣe ẹ wákàtí márùn náà làwọn yẹn wá aláàdé ní tìǹbù òkì lásìkò rẹ tí wọn kí bó ti yẹ kí wọn kí ẹ ẹlòmíì ò tiẹ̀ kí ara ó pa á ti balapata ni tó wá jẹ́ pé àádọ́ta ńkọ́ tó bá jẹ́ pé báyà bí wákàtí fifty òun náà fifty times là ń kírun bá a ti ń pè irun lẹ́ẹ̀ fifty times láàmú pè irun ẹ tò yóò tún yóò mí pé bóyá láàrin wákàtí kan á bí kí wọn bí ẹ̀mí ìjà mẹ́ta ẹ̀ tó ẹ̀ rí pé eléyìí yóò lágbára fún wa gan ọlọ́run bá lè fi ọlọ́run máa ń fún wa ó tún ṣe fúfúyẹ́ fún wa ó wá sọ di ẹ̀ẹ̀mà àrùn péré ẹ̀ẹ̀mà àrùn péré òun náà làwọn yẹn ń ṣe lọ́dún ṣe òun. náà wàdàlí wàdàlí kàdàlí ìlú ala hayati muslim lílọ sábẹ́bí lọ lè gba ìrun ní sámẹ́lẹ̀ keje yìí òun náà ní tọ́ka pé òun ti pàtàkì tó nínú gbèsè ayé wa gbogbo àwọn tó kù nínú orí islam wọ́n mú abànú ní lẹ́ẹ̀lẹ́ náà ni mú zaka wa bá lẹ́ẹ̀lẹ́ ni wọ́n mú hajj wa bá lẹ́ẹ̀lẹ́ ni wọ́n mú rọ̀mùdọ́nù wa bá lẹ́ẹ̀lẹ́ ni àmọ́ àwọn anabi sọ̀rọ̀ wa rẹ̀ fọ́nà wọ́n mú sàádàtú ńlá ilẹ̀ wa wà náà wọ́n náà wọ́n la mú wa bá lẹ́ẹ̀lẹ́ ni àmọ́ àwọn òun nìkan wa rẹ̀ ìlà àzábàhù amrun fáàzì àyílẹ̀ sọ̀lá tí kankan bá ṣẹlẹ̀ sáà nàbì tó bá lágbára ní nǹkan tó bá mi jẹ́ àti nǹkan tó lé níta nàbì ó sáyé lọ́dẹ sórí kànáà fi lọ kíọ̀n ànábì ọ̀rọ̀ yẹn nàbì là kò sí ìgbà bá báyàn tó lágbára ju agbára tó ké tó jáde ọgbì á ọkọjá agbára rẹ ànábì sọ̀rọ̀ àwọn àyọ̀ sọ́nà ó ti kẹ́ni yóò lọ́dẹ yẹn nàbì là bí òun ti lágbára tó ní ọ̀yẹ́ ká kẹ́kọ̀ọ́ tẹnaha ani fàṣà ìwọlùmọ nǹkan ní máa kọ ìbàjẹ́ àti gbogbo wàjú ọdá inú máa kọ fún yàrá ní máa gbé yàrá sí ni. وقد جاء في فضلها والحث عليها أحاديث كثيرة منها àwọn ẹ̀rí wa pọ̀ tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam tí ń ṣe wá lójú kòkòrò ká máa kírun yìí tí sì ń sọ ọlá tí ń pa ọlá àtàwọn pàtàkì tí ń bẹ fún ìrun wákàtí márùn-ún ìrọ̀ ọ̀ràn yìí nínú ẹ̀ òun náà rí sáà kà fúnra wa yìí ona lọ́rọ̀ anabi sallallahu alayhi wa sallam sanabi ni asalawatul asalawatul khams walijumucatu ila aljumuca wa ramadaanu ila ramadaan mukafiraatun lima baynahunna majtuni batil kabaa'ir anabi ni ìrun wákàtí márùn tẹ̀rí ìrun wákàtí márùn walijumucatu ila aljumuca jima kan si jima miin wa ramadaan ila ramadaan ramadaan kan ramadaan kan si ramadaan miin alábì ní mukaffiratun lima bainahun ní máa pa àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ láàrin wọn rẹ ni ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ láàrin àṣùbà ẹ̀yìn gbà tó bá ti kí sọ̀látò zuhuri yóò parẹ́ ìdí yẹn bá ṣẹ̀ láàrin sọ̀látò zuhuri sí sọ̀látò asr tí yẹn bá ti kí sọ̀látò asr yóò parẹ́ ìdí yẹn bá ṣẹ̀ láàrin sọ̀látò asr sí sọ̀látò magrib tó bá ti kí sọ̀látò magrib yóò parẹ́ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ti máa parẹ́ nù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òun jimá bẹ́ẹ̀ má fi jimá lónìí ẹ eh, ẹ̀jẹ̀ tí yẹn bá tẹ̀ láàrin jimá kan sí jimá kan ọlọ́run bá àlekè ọlọ́run bá yẹn parí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni rọ̀bọ̀dọ́ọ̀nù kan sí rọ̀bọ̀dọ́ọ̀nù kan ẹ eh, yóò bá yẹn parí anabi wa ni mọ̀tò ní kaba iyo lókun ìgbà yẹn bá ti jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ tó a jẹ́ pé ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́ òun náà ni ntí ìwọ́n máa parí fún wa ẹ̀ láwọn kaba yìí àwọn èyí ó túba ní tó o bá túba kò ní parí automatically àwọn èyí tí ó máa parẹ́ pẹ̀lú bóun kí òun gbà wẹ̀ òun náà làwọn èyí tó bá jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ òun náà lọ́wọ́ subhanahu wa ta'ala máa yàn parẹ́ tó eléyìí ní hadith yìí a rí pé a rí pàtàkì ìrun bó lágbára tó ẹ̀ àti iṣẹ́ máa ń ṣe nínú ìgbésí ayé yàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadith mi bákan náà anabi sọ لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم خمس مرات هل يبقى من درنه شيء أنا بني أول أنا أول في الحكاية لو أن نهرا بباب أحدكم tí odò bá wà ní ojú ọ̀nà ẹnìkọ̀ọ̀kan yín lábàwọlé ilé ẹnìkọ̀ọ̀kan yín odò náà akérèmọdò yẹ̀gùtẹ́ sílùmí nìhú kúlẹ̀ yẹ́wùmí kàmsàmọ́rọ́d kó máa wá wẹ̀ lẹ́ẹ̀ máa ń lò dòun lójúmọ́. kó o máa wẹ̀ nínú odò yẹn lẹ́ẹ̀márùn lójúmọ́ ànábi ní hàlíyà kọ́ mẹ̀ndàrọ̀ nìyí iṣẹ́ yìí ǹjẹ́ ìdọ̀tí kankan kù lára yẹn ẹ̀ sẹ́yìn ó ní ìdọ̀tí lára ìdí kankan sẹ́kù nínú ìdọ̀tí nínú lára yẹn bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ kọlu kọ́ bá pé ìdọ̀tí kankan ní sẹ́kù lára o àwọn ẹlòmíì ń bẹ gan tó jẹ́ pé ìjọ kẹta ẹ ìtún ní kò tún ní dọ̀tí ẹ ẹlòmíín bẹ ẹ̀ka náà ní wẹ̀ lóòjọ́ ẹlòmíín bẹ méjì péré náà ní wájú wẹ̀ láàárọ̀ ẹni wájú lálẹ́ yóò tún sin agan ni tó káwọ́ tó wá sọ pé tí wọ́n wẹ̀ lẹ́ẹ̀ma àwọn lóòjọ́ ànábì ní ìjẹ́ kakó tún sẹ́kù nínú dọ̀tí lára rẹ̀ àwọn kò ní sẹ́kù wá fún pé anabi ni yamushu Allahu bihinna al-khataya ó ní Allah subhanahu wa ta'ala yóò máa bá yín fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ni yín máa bá yín fi pa àwọn ẹ̀ṣẹ̀ tí bá ń tẹ̀ rẹ̀ so ó túmọ̀ pé tẹ́yà bá ti ń segin ni tẹ́yà bá ti ń pín wákàtí máa mú dédé tó ń kí lásìkò rẹ̀ bó ṣe kó kí apàlàsàlà yẹ nípa tiẹ̀ wẹ́ ẹ́ bó ṣe kí yóò kí kéde tó wọ́n ní kí ọ kéde tó bá ṣe bá ti ń kí náà làwọn náà ń kí ẹ́ kéde bó yóò bó ṣe wá lásòdò Allah subhanahu wa ta'ala ó ní manual ẹ sábà nǹkan tó ń pè ní manual nígbà tí yẹn bá ra fóònù nìsín àwọn bá ra fíríjì àwọn bá ra tẹlifíṣàn ẹ kíní kan wà bá wa ìwé pélépélé kan wà bá wa téèbù ó sàlàyé fún ọ pé bó ṣe máa lò ó nì tó bá fẹ́ pa bó ṣe pa nì tó bá fẹ́ tàn bó ṣe tàn nì iye tẹmpúrẹ́ṣọ̀ tó gbọdọ̀ wà ní tó bí ṣe máa bá nǹkan wà bẹ́ẹ̀ náà ni ìhun náà ní bó ṣe wá yẹ yóò ṣe é ṣe bó ṣe wá ní ọjọ́ mọ́ fún anabi sallallahu alaihi wasallam nípa anabi ní sọ́lù kama ra'aytumuni usalli anabi ní ẹ máa kírun bẹ́ẹ̀ ṣe ń dín anabi máa kírun so a padà bá àlàyé bíbẹ̀ so tá a sàlàyé ìfàtú salati nàbí sallallahu alaihi wasallam bóòlù anabi ṣe máa kírun gan sàgbà anabi ló pa aláṣẹ pé ẹ kírun bẹ́ẹ̀ ṣe ń dín kírun àti bá anabi àmọ́ àwọn kan rí àwọn làwọn sàbí anabi wọ́n sì kọ́ kalẹ̀ bá anabi ṣe máa kírun ẹ́ min at-takbir ila at-taslim láti bàtà nípa ti ti Allahu Akbar báyìí tó bá ti wọ̀ọ́rọ́ tí yóò fi sálámà bá nàbí ṣe máa kírun àkọọ́lẹ̀ rẹ̀ ń bẹ táwọn tàbí kọ́ kalẹ̀ fún wa ó jẹ́ pé á sàlàyé rẹ̀ fúnra wa. Naam. ẹlẹ́kẹta ní abẹ́ báàbù alákọ̀ọ́kọ́ òun náà ni wujubu ha ọ̀ràn èèyàn yàní afẹ́ sàlàyé pé ọ̀ràn èèyàn nìrún jẹ́ ẹlòmíì ò ọ̀ràn èèyàn nìrún jẹ́ ẹlòmíì ti mà kọ́ ọ̀ràn yẹn ni àmọ́ kò mọ dáńpẹ̀ lọ́ràn yẹn kò mọ túmọ̀ ọ̀ràn yẹn ẹ ẹlòmíì wọn máa sọ pé lọ tó dé kọ́ lọ kí yóò ti sọ ọmọ tó ń fi kíta ni ẹ ẹlòmíì lọ tí ló gbà lọ́wọ́ mi kò ẹlòmíì ò wòye ayé akọbu tari kuhu ẹni fi ọ̀ràn yẹn lẹ̀ tó yóò jẹ ya yóò jẹ wéya yóò jẹ subhanahu wa ta'ala nítorí kó fi ọ̀ràn yẹn lẹ̀ òun náà ni wọ́n pè ní wájú irun yìí sìn àwọn abẹ́ sàlàyé pé irun yìí tẹ́ rí wọn o wáàdì yẹn ni o bá gbé jù tó bá yóò jẹ ya subhanahu wa ta'ala àwọn fi o wà ha, وفرضياتها معلومة بالكتاب والسنة والإجماع أنا يروي أما لا تنوى القرآن على وعيا والسنة أما لا ترى السنة النبي صلى الله عليه وسلم والإجماع أما لا ترى àìsí apá ẹnu lọ́dọ̀ àwọn olùmọ̀ pátápátá ìjìmá ìfẹ́nukọ olùmọ̀ látàrí ànábì sallallahu alaihi wasallam ní ẹ àtà ìfẹ́nukọ olùmọ̀ ìfẹ́nukọ àwọn sàbẹ̀ ànábì ìfẹ́nukọ àwọn àfáà tá a ṣe kí àwọn afa alẹ́mẹ́ alimọ̀ẹ́tàbàrú àwọn tá a máa ka ọ̀rọ̀ wọn kún tá a máa kọ̀ ọ̀rọ̀ wọn sí ìfẹ́nukú gbogbo wọn a fi mọ̀ yí pé irun ọ̀ràn yẹn ni. tó a afa ní alákọ̀ọ́kọ́ nínú ẹ̀wọ̀ ẹ̀rí òun náà ni gbólóhùn ọba àlejò ọlá tó sọ fún wa nínú suratul Baqara aya forty three ó ní wa aqimu ssalah ó ní ẹ máa gbẹ̀rún dúró wa aqimu ssalah ẹ̀rí pé ọ̀rọ̀ yìí wá ní wá ní amúrù ni àtẹni wal amúrù yaqtadi tá a bá fi rí àtẹ ẹ̀ àtẹ máa ń segin ní máa túmọ̀ pé kúláàsì nìkan yẹn ẹ̀ bàbá tọ́lọ̀ sọ pé wa aqimu salat ẹ̀ máa gbẹ̀rù dúró gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní fi a máa rí nínú àwọn àyà tó pọ̀ nínú wa قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة إلى النبي sọ fún àwọn ẹrú mi àwọn ẹrú mi tí wọ́n nígbàgbọ́ wọ́n ní mánì sọ fún wọn pé kò tán síbẹ̀ o kò tán síbi nígbàgbọ́ yuqimu salat tí wọ́n tún máa kírun tí wọ́n máa gbẹ̀rún dúró ká máa kírun lásìkò ẹ̀ ká máa kí bó ti yẹ kí wọ́n kí i aya yìí náà òun náà ń tọ́ka sí ní sọ́ọ̀tì Ibrahim aya thirty one òun náà ń tọ́ka sí pé ọ̀ranyàn ni wọn so àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà tí àmà nínú alukur'an tí ó máa tọ́ka fún wa pé ọ̀ràn yẹn ni kákìrùn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tabatulọ̀ wọnú súnà nàbí sallallahu alayhi wa sallam hadith anabi sallallahu alayhi wa sallam tó wà nínú sahih bukhari nígbà tí anabi sallallahu alayhi wa sallam ṣe al-isra'u wal-mi'raj gbàtà anabi ṣe ìrìn òru lọ sí jerusalem ẹ̀ bẹ́tùl maqdis tó fẹ́ wá láti ibẹ̀ tó wá lọ sí sámà àdìsí yẹn àdìsí wa ní sọ ibùkárí àdìsí tó mú ni wà fi yìí kí n bẹ́ẹ̀ nù àdìsí yìí pé àwọn asọ̀fà náà yìí pé hiya khamsun wà hiya khamsun ẹ́ wọ́n ní hiya khamsun ànábi wa sọ̀rọ̀ àwọn sábẹ́ pé hiya khamsun ìrún wákàtí mara àrùn ni o wà hiya khamsun fífi tìlì ẹ̀ dàkùn bọ́ọ̀lù ṣe rí báwọn àmọ̀ wò pé irìtúmọ̀ ilé yìí ẹ̀ ìrún márùn wákàtí mara àrùn náà ní fífi náà ti tó ni mọ́sílì tó bá wá ń jọ́ kínní àná wọn kàn ṣe kí ni wọ́n bá wa dí bá ṣe máa fi ikùn ní wòdí ládàá rẹ̀ kù ẹ́ ìṣe ń sọ fún wa nù wọ́n bá wa dí ikùn ní àti fífítì ẹ̀wọ̀n kan báwọn wọ́n wá dí ikùn sí márùn mọ́sí wa dí ikùn sí márùn bitọ́lọ̀ ọba àdìsọ ọlá fẹ́ràn wa tó tó ti fẹ́ràn àdúgbò ànábì kò wá sọ fún wa pé ńgbà àti bá yín di kùsí márùn á di ládàá náà kùsí márùn ni o ẹ́ sẹ́kọ̀ adiyọ adiyọ wákàtí wákàtí kù adiyọ láyọkùn pé àwọn ayọkùn tó bá fi ládàá náà kù ọlọ́ọ̀bà àlejò ló ti bẹ̀ fún wa látara kó nífẹ̀ẹ́ wa ó sì nífẹ̀ẹ́ àlùmọ́ àlẹ́ sallallahu alaihi wasallam ó wá sọ pé kí ni ó wá àlejò àgbẹ̀ wọn pé yíyá kàmùsùn wákàtí máa ń lẹ́ẹ̀mà kílò tọ́ wọ́n yíyá kàmùsùn ìtumọ̀ rẹ̀ náà ni pé yàrá wọ́n yíyá kàmùsùn fil adli wa sawab ẹ̀ tẹ́yìn bá tó wákàtí máa ń sìn dáadáa tẹ́yìn gbà ẹ̀ ládàá mélòó nù ládàá fífi lè ó gbà

èyí tó lẹ́yìn yàtọ̀ dànẹ́bí yìí ìgbè ìrun wákàtí kọ̀ọ̀kan láàdá mẹ́wàá mẹ́wàá ló wà fún tó bá ké dóòrì ní ìsìn láàdá mẹ́wàá nù tó bá ké ásírì ní ìsìn láàdá mẹ́wàá nù ntànàbí sọnù èyí tó fi wá jẹ́ láàdá àádọ́ta wákàtí márùn-ún láàdá àádọ́ta tó àmọ́ tó ń di láàdá yọ kan tiẹ̀ báyìí tó ń gbà nù ẹ̀hìn báyìí láàdá yọ kọ̀ọ̀kan ló máa ń gbà nígbà wo bá ti tiẹ̀ wo bá ti kí náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà inú hadith àyíká anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún ẹni tó béèrè lọ́wọ́ rẹ̀ nípa àwọn òfin inú islam lábáwá yìí wá bí anabi nípa àwọn òfin ẹ̀sìn nígbà tí anabi wá sàlàyé fún tán anabi sọ pé khamsu salawat inú àwọn òfin islam òun náà ní wákàtí márààrún fil yawmi wal layla lọ́sàn-án àti lóru ẹ̀rí pé nùtà ń kí ní tìǹà ẹ̀rí pé wákàtí márààrún tà ń kí lọ́sàn àti lóru ni òun náà láti ń kí ẹ á kí zoro àti asu á máa kí lọ́sàn-án àwọn àwọn tó kù ní báyìí òrùn ti yọ sáàbì kí wọn. so anabi sallallahu alayhi wa sallam wọn sàlàyé nípa abẹ́ ìpè wákàtí márùn-ún o Allah subhanahu wa ta'ala sí lọ́rùn ẹ̀yà lọ́sàn-án àti lóru qala sa'il ẹni tí ń béèrè béèrè tí wọ́n á bí anabi tí wọ́n á bí pé hal alayya ghayruhun ǹjẹ́ lẹ́yìn wákàtí máa tó sọ yìí ǹjẹ́ nǹkan tó ń bẹ tó tún dé tú láàzì fún mi tíyàwó jẹ mí sì bá kí ó bẹ̀ lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam anabi wa fún lẹ́sìn pé là ilà àǹtakọ̀ wà anabi ní rárá o àyàfi tó bá wù ọ́ ló kù èyí tó bá tó fẹ́ kí tó fẹ́ fi sàlékún ládá ló kù ẹ́ tó fẹ́ fi gba ládá tó yàn náà fi tó yàn àwọn náà fi là lẹ́yìn àwọn ọ̀nà kọ̀ọ̀kan tó àmọ́ ìdí ojú ọ̀nà yẹn bẹ́ẹ̀ bá yẹn náfìlà nísìnyí kò ní jìyà ẹ̀ òkè lórí tán oṣù kẹrù ẹ̀ òdìdé òkè mọ́bìlì tán òkẹrù ẹ̀ òdìdé ẹ̀ òkè gbogbo àwọn ìròyìn òsè náfìlà bẹ́ẹ̀ táwọn gbalada òní fọlada àmọ́ tó bá ṣe òun ni gbalada so eléyìí náà àdìsí náà fi yé wa pé ọ̀nà ìyàn ní kí ni ọ̀nà ìyàn ní wákàtí so laba lọ wo hadithi alinu sahih bukhari gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú sahih muslim afaawa ni watajibu salat ala li muslim ilbaali gil caaqil yẹnu tẹ ẹri o di o sọnna yẹn ala li muslim ilbaali gil caaqil o sọnna yẹn fún musulumi ìwọ́sọ̀ bá ti pé ààrẹ mùsùlùmí tún láti ní kó máa kírun ẹ ó kọ lásán kọ́lá àfi ń jẹ́ mùsùlùmí àwọn mùsùlùmí bàbá báàsì wà àwọn mùsùlùmí bàbá ní ìmú wà ẹ mùsùlùmí ni bàbá mi mùsùlùmí bàbá mi òun náà bá di mùsùlùmí automatic ẹ ẹlòmíì ń bẹ mùsùlùmí ni mí náà kọ́dà Ibrahim ló kọ́ mi mùsùlùmí ni mí náà kọ́dà Kàdíjà ló kọ́ mi ẹ sì ní rí àpẹẹrẹ Islam kankan lára rẹ̀ ju orúkọ wọn lọ sọ eléyìí kọ́ là ń sọ mùsùlùmí ẹ tó jẹ́ mùsùlùmí gidi túláàsì ni ó gbọdọ̀ máa kírun alákọ̀ọ́kọ́ nù ẹ tó bá ti jẹ́ mùsùlùmí ìrun dọ̀ràn yẹn lórí ẹ̀ alibáàlì ju ẹ tó ti bàlágà ìrun ti dọ̀ràn yẹn lórí ẹ̀ ẹ tí o bá ti bàlágà irú àwọn ọmọ irun ò tí dọ̀ràn yẹn lórí wọn nítorí pé wọn ò tí ṣe kíni wọn ò tí bàlágà àlẹ́ àkìlì ẹni tó bá ní làákàyè ẹni tó bá ní làákàyè ń bẹ lára rẹ̀ ẹ́ kí nàbà sẹ́wọ̀n àbí kí nàbà sísì nàbà ń pè ní ẹ́ kí nàbà sísì rẹ̀ pé yàrá tó ní ọkùnrin làákàyè rẹ̀ pé kí èsè wèrè tó ẹni tó bá ti ya wèrè ìsìn kò ní kò sínú kankan o bí wèrè bá wọlé mọ́tàsí àwọn abá ṣe tu jáde ní kò sí jóòsè kò sí bá ṣe mọ́tàsí ẹ́ àwọn abá ṣe jáde pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀tọ̀ ọ̀ sí kàkà tó fẹ́ ṣe mọ́láṣí fún wa alálàájú mọ́láṣí fún wa tó wèrè kíọ̀n ìdíwà bí wèrè bá ti ní kílóhùn kíọ̀n náà kàn tiẹ̀ ni tó ìhun òsọ̀rọ̀ yẹn lórí wèrè wàlẹ́ àtẹ̀jìbò alàlùkà ìhun òsọ̀rọ̀ yẹn lórí kẹfẹ́rí o ẹ́ sani kọ́ ni ọ̀rẹ́ ọ̀rẹ́ òun ka mùsùlùmí lọ́rẹ́ òun fọlá gbà mí òun máa ń tẹ̀lé lọ mọ́ọ̀sì òun náà máa ń kírun ẹnìkan òun bá fẹ́ kírun ó wọ ní islam sápá ti ó kọ́ tó ń jẹun àti gbogbo bí ti bẹ̀rẹ̀ àárẹ̀ òun òun ló máa fi kírun ó kọ́kọ́ lọ wẹ gbogbo yóò dànù ná ó wà mùsùlùmí òdodo ó sì máa kírun àyè fi ìrún dọ̀rẹ́ ẹ káwọn ọmọ fi ìrún dọ̀rẹ́ bí ah, àwọn fẹ́ǹdì mi àjọ máa ń kírun gan ni àwọn fẹ́ǹdì mi tó bá dáwẹ̀ káwẹ̀ bá dé gan èmi náà máa ń bá wọn gbáwẹ̀ ó kàn fi bí kúnyà ẹtọ́ ti bàlágà ló sọ̀rọ̀ yẹn fún kò sọ̀rọ̀ yẹn fún ọmọ kékeré wàhálà ni majinun ìhun sọ̀rọ̀ yẹn fún wèrè lèkọ́wìlì sallallahu alayhi wa sallam nítorí ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam sọ fún wa pé anabi ní rúfi alikọ́lá muhammadalasa anabi ní wọ́n ti sí kálámù sókè kú lórí àwọn mẹ́ta kan ìtumọ̀ rẹ̀ ni pé wọn ò ní kọ́ kankan kalẹ̀ fún wa wọn ò ní kọ́ ẹ̀sẹ̀ kankan kalẹ̀ fún wa wọn ò ní lẹ́tẹ̀ àwọn tá a fẹ́ kàkalẹ̀ yìí àní náà ìní àtà yẹ̀kẹ́ ìkéyì anábìrin ẹni àkọ́kọ́ òun náà ni ẹni tó sùn ẹni tó wà lójú oorun àtà yẹ̀kẹ́ ìkéyì títí òbí jí gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá dá lójú oorun ẹ̀ èyí tó dá lójú àlá ni àbí tó dá nígbà tó ti rànà bẹ́ẹ̀ oṣù lọ ẹlòmíì lójú oorun nìsín ó lè lálàá kó ń pààyàn ó lè lálàá kó ń jalè ó lè lálàá kó ń segin gbogbo eléyìí eré lásán ni ẹ̀dùnmá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìtumọ̀ wa ṣẹlẹ̀ sí yẹn gbà mí gbé yẹn wá jarun pa alápèjúwe ìwọ́n tó tuntun lọ́tọ́ mọ̀ kankan ọkàn wá jarun pa ọkàn fọ́ gbá kí nìkan nìkan bá bàjẹ́ abẹ́lómi náà máa ń tún gbà mí yọkàn wá ni ó bá jarun gbọ́ báyìí dé ọwọ́ kan ṣe déédéé gbogbo eléyìí ni ó bá dákẹ́ subhanallah ẹ̀mí bá pin máa lọ́rùn eléyìí kò máa ó di sùn tó kankan nítorí pé kí ni ojú oorun ló wà anabi ti sọ anabi lẹ tó bá jọ wà lójú oorun wọn ti ká wọn ti kálàmù sókè wọn ò ní kọ so aa kọ́lá yìí bá wà lára lójú oorun ẹlòmíràn lára lójú oorun pé òun ṣe sìnà ẹ ọwọ́ alára yẹn débi pé ó ṣe sìnà kọ́lá nǹkan jáde lára rẹ̀ ọwọ́ àtàjú kí ọwọ́ àtàjú kan wáyé ó sì pé nǹkan jáde lára òun kò sẹ́sẹ̀ kankan bẹ́ẹ̀ yóò lè wẹ̀ náà ni nítorí pé èyí ti pé kí ni èyí ti kojú ayé ló wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kejì tá ànábì sọ ànábì ní wà á nílùú majinun hasa yòókè yìkọ àti wèrè wèrè tẹ́ ẹ rí òun òun náà wọ́n ti gbé kálámù sókè fún un títí ó fi gbádùn kúlákà yóò fi wálé òun náà lẹ́sẹ̀ wà á ní sọ̀bí hasa yablo àtọmọ kékeré títí ó fi bàlágà tọmọ ó fi bàlágà kò tí ì lẹ́sẹ̀ sọlọ ẹ àmọ́ ìsìlámù bẹ ká máa kọ́ àwọn wa ní ẹ̀sìn láti kékeré wọn wà jẹ pé njọ́ tó bá bàlágà náà lẹ́ máa fún ọlọ́run kó máa ṣe gbogbo ẹ̀ ẹ́ kò wá ní máa lára má ètò a àyàkúyà bí àwọn kan ní àwọn kan ní wọn bá ti dé tó máa kọ́ lẹ́sì tó máa fún nígbà wọn bá ti ya bó wọn tán tí ò lè tẹ̀ hàn ẹ mọ̀ àwọn àwọn alùsùn náà káàkiri ah, mi náà ti nígbà tó máa ń ṣe nọ́ọ̀mà nọ́ọ̀mà ẹ tó farabalẹ̀ tí làákà ìbẹ́lá rẹ̀ tí o máa ti pàǹlẹ̀ tí o máa ti jẹgbẹ́ ṣé àwọn àlùsùn náà ni kò máa lọ lè rí ọ̀sẹ̀ sí àwọn àlùsùn náà ni kò máa lọ lè lù bí ṣe ẹ ẹ ọmọ tó bá farabalẹ̀ ẹ ní sọ fún pé a màlẹ̀ kẹ́kọ̀ọ́ sún náà o ẹ nígbà tó yà ya wọ́n sáà ti ya dìgbòlugi akọ̀fẹ́ ká mọ́ ẹ wà lọ pé sọ̀rọ̀ ya a kàtì ẹ̀ láwọn àlùsùn náà kankan máa mọ ọmọ yìí sọ́dọ̀ àbá àkànní ńgbà báwọn táwọn ọmọ rẹ̀ yá tí wọ́n ní tán ẹ́ ìyí obìnrin wọn lóbìnrin mẹ́ta ìkan ṣe ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ́ obìnrin ni wọ́n ṣe obc àwọn méjì ṣe ẹgbẹ́ òkùnkùn tọ ẹ̀hẹ́n obìnrin ṣe obc ẹ́ ẹ̀dàkùn kílẹ̀ kí ni ẹ̀fà méje ni wọ́n sọ fún àbá yìí pé àdàkùn àwọn ọmọ yìí ẹ̀ ti máa bá mú òun náà kó máa tẹ̀lé yìí tẹ̀lé wọn lọ́wọ́ <laughs> tẹ̀lé wọn lọ́wọ́ nígbà tó yẹ kó mọ́ ọmọ yẹn lọ ewo mu lọ bí wọ́n ti máa lè papọ́n rí ni tí wọ́n ti kọ́ ọmọ yóò máa jó kan tí wọ́n ti máa bẹ̀ẹ́ sẹ́kà sí lọ́jà tó wọ́n ti máa já nǹkan kí nǹkan mà ẹnìkan sọ fún mi níjẹ ló níjẹ níjọ Sunday ó ní ilé kéwù kan mo fowó kọ bolé kéwù láti rí ó ní ọmọ bíi ọmọ sísá àwọn kan ni ọmọ ọdún mẹ́fà wọ́n wá mú lọ ilé kéwù yẹn kó máa lọ ilé kéwù bẹ́ẹ̀ the next thing tí ó di ni pé ó bá kan lọ́wọ́ ọmọ yẹn tí wọ́n kọ́ ọ ní ògùnfẹ́ onílé kéwù náà wọ́n ti fa àwọn ògùnfẹ́ bẹ́ẹ̀ ni o ti fa ọmọ rẹ̀ yẹ kó o ní pé ah onílọ̀lẹ́ kéwù yìí má jọ máa lọ síbẹ̀ yìí náà mọ̀ bí yẹ kó ẹ mọ ilé kéwù tó yẹ kán mọ ọmọlẹ́ kéwù súnà tí ó máa ha alukur'an tí ó ha adiza anabi sallallahu alayhi wa sallam tí ó lẹ́kọ̀ọ́ nípa súnà anabi sàárẹ̀ ó balẹ̀ tí ò ní máa ti wọn àwọn akáàkiri ẹ̀ ní mo lọ nígbà tó bá di pé ẹ̀kọ́ òfẹ́ gbóró má ah, ẹ̀sẹ̀ àwọn òfẹ́ ìdìkan bẹ tẹ̀tẹ̀ ẹ̀ mọ́ ma lọ. òwúrọ̀ àwọn kaba yìí nígbà tí yóò ti kékeré tó wá di kó fi wá yà kan mí máa yà lọ́wọ́ tán ìyẹn wàá fẹ́ máa wá ẹ wàá fẹ́ kò sí gbogbo tó bá lè máa ṣe wàhálà ìyá tó ọmọ ẹlòmíyà àkúyàdé ẹlòmíyà ah, kọ́là kó náà sì máa kúnlẹ̀ fún mi báyìí kọ́là ó dáa ẹ́ kọ́là kó náà máa kúnlẹ̀ fún mi kó náà máa tẹ̀lé kó fi rùn kọ́là ó tẹ́ mi lọ́rùn bíi ti ń lọ ẹ̀dẹ̀ bá rí kárí kò ṣe wọ́n wọ́n ti ń ṣe onítẹ̀ lọ́rùn ni tó anabi sallallahu alaihi wasallam ó ní ọmọ fi bàlágà wàlá kìíní ṣùgbọ́n bàtà ni ò ti lẹ́sẹ̀ lọ́rùn yìí ọmọ kékeré yìí umaru bí ha yìí umaru bí ha àwùláàdì a máa kọ́ ọmọ wa láṣẹ kó lọ lè kírun àwọn ọmọ kéékèèké a máa pa wọn láṣẹ lìtàmáàmì sábà ìtùní nígbà tó máa ti kọ́ ọmọdún méje ẹ gbogbo àwọn eléyìí tí wọ́n ti kọjá ọmọdún méje àbí ọmọdún mélòó ni ọ́ ẹ́ náà tọ̀ ọ̀gẹ̀ ẹ̀ so àwọn tó bá ti kọjá tó bá ti pé ọmọdún méje báyìí láti gba àwọn ànábì tí ní ẹ máa pa wọn láti pé ká máa lọ lè kírun ìrẹ̀lẹ̀ yìí fún mọ̀ká yìí nìkan òun ò pé kò dì pọ́n méje tí ìsìn ẹ̀hẹ́ tó bá ti pé sẹ́wù nísìn ànábì ní ẹ máa ṣe kí ni ẹ máa pa wọn láti ká lọ lè kírun ẹ̀rí àtẹ́tà ànábì ní ká pa wọn yìí kò sí ìlàyà lọ o ẹ̀ nítorí pé ẹlòmíín náà tún ti ọ̀rọ̀ ẹ̀sìn gbọ́ yé ẹlòmíín wàá ti ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́jọ mọ́lẹ̀ yóò la ẹ wàá ní kí ló ṣe

ọmọdún eléyìí kọ́ ọmọdún mọ́kànlá ní àbí eleven tọ̀ tó bá ti wá kọ́ ọmọdún mẹ́wàá báwọn ní sìn tá a ti wá rí pé tí wọ́n kò tún wá lọ lè kírun lásìkò ẹ wá ti gbà fún un lùtọ̀rọ̀ bú mi ànábì ànábì ló sọ bẹ́ẹ̀ o ànábì ni wọ́n ti kọ́ ọmọdún mẹ́wàá ẹ wá ti ẹgbà fún wa tí wọ́n bá máa kírun lásìkò tó bá kọ́ ọmọdún mẹ́wàá yìí a àwọn àtúnṣe kí ni àyà wọn ibùsùn tó máa ń sùn wọn máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ti bá ẹ táwọn ọkùnrin wà lọ́tọ̀ táwọn obìnrin wà lọ́tọ̀ nígbà tó bá ti pé ọmọ ọdún mẹ́wàá ẹ máa rọ gbogbo wọn papọ̀ sójú kan so eléyìí inú ẹ̀kọ́ tá anabi sallallahu alaihi wasallam kọ́ wa ẹ rí tá anabi sọ yìí kù ṣé anabi ní kájékájé yunifásitì kẹẹdó máa sọ pé náà kírun ẹ tá anabi ní kájé ó parí NYSC kẹẹdó máa sọ pé báyìí lẹ́sẹ̀ ayé báyìí lẹ́sẹ̀ sí ẹ ẹ rí pé yorùbá náà níbi máa ń sọ wọn ní àti kékeré ní màlẹ́ tí máa ń ṣe kíni wọn ní níbi máa ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn àbí àti kékeré ní màlẹ́ tí máa ń kọ́ ọmọ lẹ́sìn àwọn ọmọ ẹ ọmọ tí yóò ti lè sọ̀rọ̀ tó bá ti di tó kírun òun ló ti kí ni òun ló ti máa kírun bó ti ń kírun wò ó ti wá lé fún lẹ́ǹdì pé wọ́n òdìkọ́ ọmọ méje òdìjáde bẹ́sì ẹ kó o mọ̀jọ kírun pẹ̀lú rẹ kó wá ṣe pé nígbà tó wá ṣe kírun kó ṣe àmọ́ mú bí yóò ṣe wá tẹ̀lé ọ̀ká wò bí yóò ṣe tẹ̀lé ọ̀ká wò àti kékeré òun náà ni yóò ti máa tẹ̀lé yìí ẹ wá rí nǹkan sọ yìí fàmí ìjà hádà ha ẹni tó bá wá tako ìhun tó ní awùtàrọ̀ kà ha àbútẹ̀ bá wọlé àmọ́ kéèké tiẹ̀ fọkàdé sáfàrọ̀ irú ẹni báwọn ti kékeré ẹwà ọ̀pọ̀ yẹn bẹ̀rẹ̀ àwùjọ lónìí kéèké ràn bá ká ilé akọni kára sáré ẹ ẹlòmíì èké ẹkí ara yóò kàn máa bá gbèsè ayé lọ bí ẹran kó ẹ bí àwọn owurẹ́ ká ń sin ìlú kó ń jẹun kó láti jẹun kó mu ó ti ṣe sáà ní pẹ̀lú ìyàwó ẹ ó tán kò sí nǹkan má kò sí irun kò sáwẹ̀ kò sí nǹkan lóyọ̀ ọ̀ràn ẹ̀ lórí ẹ̀ èyí ti tún pàtó mọ́ra kó ń jẹun sùn tó ẹni tó bá pàánù sí tí èèbá sí òun kèsè rí ni o kọ́dà bí ẹni báwọn bá kú táwọn ọmọ àdúgbò bá mọ̀ kò yẹ kí wọ́n kírun sí la wọ́n ò gbọ́dọ̀ kírun sí la wọ́n ò sì gbọ́dọ̀ sí títẹ̀ mùsùlùmí ẹ́ wọ́n ò gbọ́dọ̀ sí títẹ̀ mùsùlùmí wọ́n lọ sí síbi kan nínú bó kan wọ́n kàn á gbé lọ́wọ́ lọ lè sí wọn ò ní kírun sí la wọn ò sì ní wẹ̀ ẹ kàn á gbé kí wọ́n máa dó orun pààrọ̀ yẹn ládùúgbò ẹ wo ní tó burú jáì tó kí ẹ pààrọ̀ kọ́mọ́kì tó irun bẹ́ẹ̀ ó kí ọ̀ràn yẹn ní fún yẹn bí ẹ bá wá pa á sì tí ò kí ẹ àbó wá ta kò pé kò sí ti ń jẹun tó a eléyìí nǹkan burúkú ni o yóò sọ yẹn di kékeré o anabi sallallahu alayhi wa sallam oníwèé ẹni bẹ́ẹ̀ àbá níwèé ẹni bẹ́ẹ̀ kẹfàrọ wọ̀rọ̀dáde àndí ní islam irú ẹni bẹ́ẹ̀ ti di kékeré ó di kó ó di kó ó di bẹ́sẹ̀ sẹ́yìn kó nínú islam ẹ mọ̀ ló ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó sọ báyìí pé alahadu lẹ́dí bẹ́yìí dada wà bẹ́yìí náà mùsọ̀lá anabi ní àdéhùn tó wà láàrin wa àti wọn yàní àtàwọn ẹlẹ́sìn mi òun náà ní irun anabi ní faman tarakaha faqad kafara ẹni tó bá ti gbé irun sílẹ̀ tí o bá ti kí faqad kafara ó ti di kèfèrí anabi ló sọ bẹ́ẹ̀ tó eléyìí ìtòrí rẹ̀ jù òun náà ní pé sáré kò fọlá sáfẹ́ ẹni tó fi irun lẹ̀ tí o kí ẹ̀ kèfèrí rẹ̀ tó ká pàtàkì irun ẹ̀ ká mú ọlọ́kùnkúndùn ká pé ọ̀ràn yẹn ni fún wa ká ra aláre ká wàhálà tá a nàbì ṣe kótó ìwọ̀nba yẹn náà ká má tó wá sọ di nǹkan tá à ní máa kí lásìkò àbí ká má sọ di nǹkan tá à tiẹ̀ ní máa kí rárá àbí ká má sọ di nǹkan tá à tiẹ̀ máa wá kí bó bá ṣe wù wá ká sì má sọ di nǹkan tá à máa kí lákìpọ̀ ẹlòmíì nítorí pé ń wáyé ó sì sàrì kí á máa rẹ̀ dànù ẹlòmíì nítorí á jẹ́ àmù yìí náà ni yóò wá táwa bá ti wà lọ́jà báyìí àyíráyè mọ́ nígbà tá a bá dé lálẹ́ kótó di pé á wà jẹ gbogbo ẹ̀pọ̀ àwọn lọ́jà tẹ rí wọn bá ti kásùbà nísìnyí nígbà tó bá di lálẹ́ tó bá dé tó bá ká ilé yóò kára sáré yóò kí lọ́dún yóò kí sáyé yóò tún wá máa wí òwe la òwe bú kan lẹ́nu yóò lákì pọ̀ níwájú jọ lọ́wọ́ lójú ẹ̀ èèyàn fi ìyàrá èèyàn fi ṣeré wọn níwájú ọlọ́wọ́ bá àdìsọ́ la tó ẹ̀ tí máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó má ṣe bẹ́ẹ̀ màtásìkò òun bá ti tó kí yóò pa owó tí ẹ̀ bá ṣe dùkú lọ lè kírun tẹ́ ẹ bá dé ilẹ̀ Lárúbáwá kí wọn aláwọn kọjá àwọn kọ kíní kan lé wọn ti gbogbo ẹ wọn kábi kó sèf àbàwọn ará ọ̀dọ̀ wáyà yìí sábà lọlẹ sábà lọlẹ jí wọn kà lókù ẹsẹ báyìí wọn kí wọn kírun wọn kábi kó di ó lọlẹ kírun lásìkò wọn bá tó báyìí dé ó kàn ọjà tí wọn lọlẹ kírun ni tó báyìí ló ṣe ká máa ṣe tá a bá ń ṣe báyìí láwùjọ wa ẹ gbogbo nǹkan tó máa bẹ́tà fún wa ẹ à ń lé lé lé lé náà èwo la bá náà láti gbà wọn náà ẹ apànù bíi àkí ayé tá a lé wọn náà àtúnbà èèyàn wá ń láyé ó kò fún alìkíyàmà kò fún láyé ọ̀hún náà ẹ̀dá kan kí wá ní yóò máa jẹ́rè yàn tó bá jẹ́ ọ̀gbìn alìkíyàmà tó bá jẹ́ mẹ́jọ pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala ààbọ̀ tó bá bu ẹlẹ́ẹ̀kejì ẹ̀ nípa al-adhan wal-iqama bá a ti máa ń pè irun wal-iqama àti bá a ti máa gbé irun dúró so kí ni ìdájọ́ rẹ̀ bóòlù àti máa ń pè àti bóòlù àá máa ń pè so gbogbo àwọn nǹkan wọ̀nyí ona la sɔn bɛ tó bá di jɔnmɛ jɔ Allah subhanahu wa ta'ala kɔmɔsa se wabata gbɔ yi kó se láǹfààní fún wa kó jẹ́ kó wúlò fún wa láyé kó jẹ́ wúlò fún wa ní alkiyama ó ṣe kó fi ẹsẹ̀ wáyé lórí lànà nàbí sallallahu alayhi wa sallam aqulu ma tasma'unahu wa astaghfirullaha li wa lakum wa lisa'iril mu'minina min kulli dhanb wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi wa sallam subhanallahu wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk